الحمد لله الذي أمر بإفراده بالعبادة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر تطبيق ذلك لمن يشاء من عباده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من وحد ربه وأفرده بالعبادة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا غدا بالجنان يقول عز من قائل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا عباد الله داج داج وانسى على يفوانك التوحيد أتوريسي أنتي التوحيد كمسي أتي ألقى جقا وداجا eléyìí tó ṣe kó ní í ṣe pẹ̀lú àtàwíhìd èyí tó ṣe pé àìkò mójútó a máa mú yàn sí orí ibú kọlọmọsí wa ló lórí ibú ẹ jẹ́ ká mẹ́nu bà apá kan nínú àwọn àṣìṣe eléyìí tó ṣe pé àwọn èèyàn ń ṣe tó ní í ṣe pẹ̀lú at-tawhid alákòókò nínú àwọn àṣìṣe yìí òun náà ni sarfu al-ibada ayyata ibada li ghayri Allahi azza wa ìjọsìn ìjọsìn yòówù ó jẹ́ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin gẹ́gẹ́ bí pípé táwọn kan máa ń pè àwọn òkú àbí pípé tí wọ́n máa ń pè àwọn ẹni rí àbí pípé táwọn míì ń pè àwọn àlìjẹnu àbí pípé tí àwọn míì ti ń pè àwọn awin nítorí kí wọ́n lè bá gbà wọn kí wọ́n lè bá là wọn kí wọ́n lè bá ara wọn lọ́wọ́ kí wọ́n lè bá kún àwọn káwọn ọmọ bá ṣègbè kí ọmọ bá jẹ àwọn àbí nítorí káwọn ọmọ bá kú àti pé àwọn afẹ́ fi bẹ́ẹ̀ fi sagbára ni ṣíṣe gbogbo eléyìí àṣìṣe ńlá ni o nínú at-tawhid ó sì jẹ́ ìṣẹbọ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ṣẹbọlọ àwọn ọba ti sọ fún wa nínú suratul an'am aya kejìléní ọgọ́jọ àti ẹ̀kẹtàdínlọ́gọ́jọ ọlọ́ọ̀ni ká nàbí sallallahu alaihi wasallam kó fi yé gbogbo àgbáńlá yín pé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu. وبذلك أمرت وأنا أول المسلمين صفوا في يوم pé sọláàtù tèmi tí mo ń ṣe ẹran tí mo ń pa ìṣẹ̀mí àti ikú mi gbogbo ẹ̀ tí ọlọ́run ọba ni o Allah olúwa gbogbo àgbáńlá yìí la sharika lah kò sí orogún kan fún ọ wa bidhalika umirt mímá jọ́sìn fún lọ́nìkan láì kò fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ náà ní tá a fi pa mí láṣẹ wa ana awwalul muslimin èmi sì jẹ́ àkọ́kọ́ àwọn tó gbà fàfọ́lọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá sọ nínú suratul jinn àyà kejìlélógún ó ní wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada dájúdájú gbogbo àwọn mọ́sálásí àyè tá à ń ti jọ́sìn fọ́lọ̀ ti Allahu ni o torí náà ẹ ò gbọ́dọ̀ máa pe ẹlòmíì papọ̀ mọ́ Allahu rabbul alamin nítorí pé tí a bá pe ẹlòmíì pẹ̀lú ẹ̀ adi ọsẹbọ nu kọlọmọya wa lọsẹbọ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá sì ṣe ìlérí ìyà fún gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sọlọ òní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Ọlọ́run ní forí jẹ nìkan tó ṣẹbọ sọlọ tó wá kú lórí bẹ́ẹ̀ tí ó àforíjì ṣùgbọ́n tó bá sì pé ẹ̀ṣẹ̀ míì tó kéré sílé ilé yẹn bá ṣẹ̀ téèyàn fi filé ayé sílẹ̀ ọlọ́run lè ṣàforíjìn rẹ̀ fẹ́ni tó bá fẹ́ kí ẹ bó ti ṣe wá nínú sórọ́tù nìṣá àyà kejì dín ní àádọ́ta nínú àwọn àṣìṣe eléyìí táwọn èèyàn ń ṣe nínú at-tawhid òun náà ní ìtumọ̀ kìtumọ̀ tí wọ́n máa ń fún kalimatu tawhid kalimatu tawhid ti ṣe la ilaha illallah mọ̀ igi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí wọ́n ń fún ó yàtọ̀ gédégédé sí ìtumọ̀ rẹ̀ bí ẹni tó sọ pé la khaliqa illa Allah kò sí ẹnìkan tó máa ń dẹ́dà àfi Allah àbí la qadira ala al-ikhtira'i illa Allah kò sí ẹnìkan tó ní agbára àti ìkápá láti pilẹ̀ ṣẹ̀dá nǹkan kan tí ì bá ṣe Allah àlàyé yìí kọ́ ni ìtumọ̀ la ilaha àṣìṣe ni nítorí pé tó bá ṣe pé ìtumọ̀ la ilaha àwọn kò fọ́ọ̀rù Quraysh wọn ìbá ti ṣé báwọn náà gbà pé kò sí ẹni tó lè dẹ́dà àfi Allah àwọn náà gbà pé kò sí ẹni tó lè pilẹ̀ ṣẹ̀dá kankan tí ì bá ṣe Allah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kèfèrí náà tún ni wọn ṣé sọ nínú Suratu Luqman àyà kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní wala in sa'altahum man khalaqa as-samawati wal-arda la yaqulunna Allah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kèfèrí ni wọ́n ọmọ anásì ni wọ́n pẹ̀lú torí ẹ̀ alukur'ani fi yé wa gẹ́gẹ́ bí sunna anabi sallallahu alayhi wa sallam ti fi yé wa wíkí ká máa túmọ̀ la ilaha illallah sí pé kọ́sọ́ba kan àfọlọ́ àbí kò sẹ́ni lè dẹ́dà àfọlọ́ eléyìí àṣìṣe ńlá ni o ẹ gbọ́n táwọn kèfèrí máa sọ ni ní ìgbà tó máa sọ pé kí wọ́n sọ pé la ilaha illallah wọ́n máa sọ pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ajab báwo ni ṣé muhammadu fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run di ọlọ́run ẹ̀yọ̀ kan ni nǹkan ìyàlẹ́nu lélẹ́yọ̀ gẹ́gẹ́ bí sọ wá nínú àyà karùn nínú suratu Sad eléyìí fi hàn wá pé kìí ṣe ìtumọ̀ la ilaha illallah ni la khaliqa illallah pé kò sẹ́ni tó lè dẹ́dà àfọlọ́run eléyìí tí kálukú ti mọ̀ ni kò sí ìyàpá lórí ẹ̀ kí wọ́n á ní ìtumọ̀ rẹ̀ gan ìtumọ̀ rẹ̀ ni la ma'buda bihaqqin Ayi laa معبود حق إلا kò sí ẹnìkan tó tọ́ láti fi òdodo joseph fún Allahu Rabbul Alamin eléyìí ni tuma la ilaha illallah onẹ́sì ní táwọn kèfèrí gbọ́ yìí tí wọ́n fi kọ̀jálẹ̀ láti wí rọ àwọn ti mọ̀ ìpè táwọn bá ti wí gbogbo òsà gbogbo ere gbogbo ẹbọ gbogbo òsẹbọsọlọ gbogbo ó nǹkan àtẹmẹrẹ yóò di táwọn nínú àwọn àṣìṣe eléyìí tí àwọn èèyàn ń ṣe nípa tó jẹ mọ́ at-tawhid onáni al-ghulu fi haqqi nabi sallallahu alayhi wa alihi wa sallam ìgbéni tá a yẹn nú àlà eléyìí tí apá kan nínú wọn máa ṣe fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí kò sí iyèméjì kò sì sí tàbí ṣùgbọ́n àyè ò tiẹ̀ sí fún fanfa rárá nípa apá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ààyè rẹ̀ ààyè tó ga ni o àti pé ibi tó lọ́wọ́ bá tò sí ibi tó ṣe é pé ẹnìkan ò lè lé bá ìní ààyè náà ẹnìkan ò lè lé bá níbi gíga bọ́yọ̀ ni o kan gbogbo àgbáńlá yìí gíga àti anabi wa sallallahu alayhi wa sallam gíga gíga ni tó ṣe kó lékè gbogbo gíga tó mi èèyàn lè ga abọ́kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba wa èèyàn ò lè lé mú ambọ̀sibọ́sí àlùjánu anabi sallallahu alayhi wa sallam oní sahibu shafa'ati al-kubra ó ní ẹni tó ní ìsìnkú ẹ̀yìn tó ga jù eléyìí tó ṣe fún gbogbo ẹ̀dá lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyam bal huwa aktharu yawm al-qiyam anabi sallallahu alayhi sallam onáàsì ni ànábì tó ti pé ọmọlẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ jù tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù ọ̀gbọ́ bọ́lá ti ṣe ròyìn rẹ̀ ni ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina rahim kẹ́ẹ̀bù sọ nù suratu Tawbah ọlọ́run bá ó ní ìránṣẹ́ kan tí wàá bá yín o láti inú yín náà ló náà ti wá kìí ṣe màláìkà kìí sì sálẹ̀ dẹ̀nu èèyàn bíi ti yín náà ni gbogbo tí ó bá ti la wàhálà bọ̀ yín lọ́rùn kò rọrùn fún láti ṣe nílànà fún yín ó sì jẹ́ ẹni tó máa ń gbìyànjú láti wá tí ó ṣe yín láǹfààní wá fún yín ó sì jẹ́ aláàánú oníkẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo torí ẹ̀ nínú kẹ́ àti àánú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ló ṣe kọ̀ fún wa láti máa gbóǹtayẹnu àlà anabi kọ̀ fún wa láti máa gbóǹta ẹnu àlà torí kò fẹ́ yà fún wa kò fẹ́ ìdààmú fún wa ló ṣe ní ká má gbóǹta ẹnu àlà. wọ́n wá nínú hadithi umar ibn al-khattab radiyallahu anhu eléyìí tí imaamu bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ wọ́n anabi sallallahu alayhi wa sallam sọ pé la taquruni kama atarat nasara ibn maryam innama ana abdun faqulu abdullahi wa rasuluhu ẹ má sì máa ròyìn mi lárúfọ́ gẹ́gẹ́ bí àwọn nasara mẹ́tì sèròyìn anabi Isa ọmọ Maryam alárùfọ akpákanu wọn pè lọlọ àwọn míì pè lọmọ ọlọ àwọn míì pè ní mẹ́ta ọlọ ẹ má ròyìn èmi lárùfọ ọ̀kan jẹ́ nínú àwọn ẹrú ọlọ tẹ́ ẹ bá ròyìn mi anabi ni ẹ máa ẹrú ń tó ṣe pé a lè mọ̀nà tá a gbà sílọ̀ láì jẹ́ pa àtọ̀ ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà ló tún wá nínú hadith eléyìí tí imaamu al-Bukhari àti Muslim gbé jáde nípa ìgbàgbé nínú sọlẹ́ lọ́jọ́ kan anabi sallallahu alayhi wa sallam ṣe sọlẹ́ fún àwọn sọ̀hábà ó síwájú wọn ṣe sọlẹ́ ọwọ́ àṣàṣìṣe nínú sọláàtì rẹ̀ ọwọ́ á ẹ̀yìn ẹ̀yàn إنما أنا بشر مثلكم أنسى كما تنسون فإذا نسيت فذكروني èèyàn gẹ́gẹ́ bíi tìyín lèmi náà ṣe o màmá gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe máa gbàgbé ajá yìí pé tí wọ́n bá ti gbàgbé ẹ̀ máa ràn mí létí innama ana basharun mithlukum ènìyàn bíi tìyín lèmi náà ṣe o torí ẹ̀ ká sọ́ra fún mi máa gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tayọ ẹnu àlá rẹ̀ gba àpèjúwe díẹ̀ nínú ọ̀nà tápá kan nínú wa tí wọ́n fi máa gbé anabi sallallahu alaihi wasallam tayọ ẹnu àlá rẹ̀ nínú rẹ̀ oní àná sísọ táwọn kan sọ látàrí àìmọ̀ pànàbí nímà nípa ntọ́pamọ́ pípọ́ nímà nípa àkọ́kọ́ kò sì rí bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ló nímà nípa àkọ́kọ́ ọlọ́run ní kul la ya'lamu man fi samawati wal ardil ghaiba sọ fún wa ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tí ń bẹ nínú àwọn sámà àti gbogbo àwọn ẹni tí ń bẹ lókè pẹ̀ kò sẹ́nìkan nínú wa o tó nímọ̀ nípa tọpamọ́ àyàfi Allahu Rabbul Alamin torí ẹ̀ àṣìṣe ni ìsọkúsọ sí ni ìgbénitayọ ẹnu àlá ní pẹ̀lú bẹ́ẹ̀ náà ni sísọ táwọn kan máa ń sọ anna dunya innama min ajli nabi sallallahu alayhi wa sallam pé ń ṣe lọ́lọ́wọ́n bá dálé ayé nítorí anabi muhammed sallallahu alayhi wa sallam àṣìṣe ní ìtayẹnu àlàlé lẹ́yìn gẹ́gẹ́ bí ìsọkúsọ eléyìí tí al-Busayri tó sọ nínú tírà rẹ̀ al-Burda tó ní yá akram al-khalqi mali man aludhu bihi siwaka inda hulul al-hadith al-imami fi ma'adi akhidan biyadi fadlan wa illa faqul ya zallata al فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقدم والقلم gbogbo eléyìí sọkúsọ lásán ni eléyìí tó bùkátà láti máa túmọ̀ rẹ̀ ìgbénitayọ ẹnu àlá ni tí ò sí ìgbénitayọ ẹnu àlá lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alaihi wasallam tá a láǹròyìn pẹ̀lú gbogbo eléyìí ó ti sọ fún wa tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí àdéhì tó síwájú àdéhì Umar ibn Khattab radiyallahu anhu ó ní la tatruni kama atarati nasara ibn maryam ẹ má ṣe ròyìn ẹ̀mí lárúfọ́ gẹ́gẹ́ bí àwọn nasara bí wọ́n ti ṣe ròyìn anabi isa ọmọ maryam lárúfọ́ torí ìdí ẹlẹ́yìn kí lọ́ọ́ amúndìẹ́ kí lọ́ọ́ múndìẹ́ nínú tíra mẹ́díù tó ń hun rí ma tó ń gbìyànjú láti màtúmá rẹ̀ tíra mẹ́díù tó ń hun rí ma tó ń wò pé tó bá ti màtúmá rẹ̀ ó dólùmọ̀ ìmọ̀ kí lọ́ọ́ mà nínú ẹlẹ́yìn alánàbílẹ̀ gbọ́dọ̀ ròyìn lárúfọ́ wọn náà sì mọ̀ pé gbogbo ti ń bẹ́ẹ̀ nu tíra yẹn ìròyìn àròfọ́ ló wà nínú bákan náà nínú ọ̀nà táwọn èèyàn ń gbà tó fi ń gbé ànábì sallallahu alaihi wasallam tayọ ayé rẹ̀ òun náà ni títọrọ tápá kan ni wọ́n máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kánábì òforíjì àwọn kánábì òforíjì àwọn kó fa àwọn sálì jánà kánábì òforíjì mi ànábì fi mí sálì jánà wa hadha nítorí pé tọ́jẹ́ tọ́lọ́ lọ ń tọrọ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما ẹbí sọ wọn sọ̀rọ̀ tún nìṣá pé tó bá ṣe pé nígbà tí wọn ṣàbòsí sórí ara wọn wọn á bá wọn anabi sallallahu alaihi wa sallam wọn á tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ anabi náà wọn á bá wọn tọrọ àforíjì wọn bá bá pé Ọlọ́run bá ń kọ olùgbà ìrònú olùgbà túbà ni ó sì tún jẹ́ ẹni tí máa kẹ́ni lẹ́yìn ìgbà tó bá gba tútú bá ẹni tán. ayà yẹn kò tọ́ka sí sọkúsọ tẹ túmọ̀ yẹn nítorí pé intanẹbi Muhammad sallallahu alayhi wa sallam tọlọ ń sọ pé yóò ṣe fáwọn ẹni tó ṣe pé tí wọn bá wá bá ni pé yóò bá wọn tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe kó ń gangan ní òforíjìn wọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yàn ó ń ṣe lè forí rẹ̀ jìn Ọlọ́run bá ní òforíjìn wọn kìí ṣe ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àyà yẹn ńṣe ló wà fún ìgbà tá ànábì sallallahu alayhi wa sallam wà láyé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá ànábì sallallahu alayhi wa sallam ti kó ti parí ta lẹni tó lè fìyàn sálìjánà tí ì bá sọ lọ ànábì ò lè kò lè dá múyàn wà àlìjáná ọlọ́run ọba ló lè fi yàn sí àlìjáná àwọn anábì ọlọ́run gan àwọn gan bẹ́ẹ̀ lọ kọ́lọ̀ wọn dákun kó sàwọn ọlọ́mọ àlìjáná kọ́lọ̀ nǹkan mọ́ sàwọn ọlọ́mọ aná bó wa làwọn akpóròǹtò láwọn àmà lérò pé ẹnìkan wà nínú àwọn èèyàn tó lè kó yàn sí àlìjáná ọ̀gbọ́n tó wá nínú hadith ni eléyìí tí imaamu ahadun minkum bi'amali ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ìpè ẹnìkan nínú yín kò ní ra àlìjáná wọ pẹ̀lú iṣẹ́ tó bá ṣe iṣẹ́ tó bá ṣe lásán tó gbé wa àlìjáná qalu wala anta ya Rasulullah wọ́n ní tóbi dórí wa anabi Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ rẹ̀ ò lè dágbé wa àlìjáná qala wala ana ó ní bẹ́ẹ̀ ni tóbi dórí èmi gan alára illa an yataghammadani Allahu bi rahmatin minhu wa fadl àfi tó bá wọ Ọlọ́run láti dasọ kẹ àti àjùlọ rẹ̀ bomi lèmi náà ní màá ra àlìjánà yẹsẹ pé sẹ anabi sallallahu alaihi wasallam ní ó gbé wa àlìjánà bó wàá là wá àwọn àtàjọ ọmọ ẹlẹ́yìn rẹ̀ bákan náà nínú àwọn àṣìṣe ìgbénitayọ ẹnu àlà eléyìí tó máa ń wáyé gbọwọ apá kan nínú àwọn mùsùlùmí sànàbì sallallahu alaihi wasallam eléyìí tó jọra yẹn ká jìnnà sí i òun náà ní ká rìnrìn àjò lọ sí Madina Madina anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àníyàn pé sàárì rẹ̀ là ń lọ bẹ̀ wò kéèyàn lọ sí Madina pẹ̀lú àníyàn pé sàárẹ̀ anabi sallallahu alaihi ló lọ bẹ́ẹ̀ wò eléyìí jẹ́ ntí eléyìí jẹ́ ntí sẹ̀rí akọ fún wa ẹnu àwọn sàhábà ó sì kò lé lórí káàdì gàrí ẹsìn káàdì gbàdàgbọ̀n ń lọ sí Madina nítorí kíni torí pọ̀fẹ́ lọ bẹ anabi sallallahu alaihi àṣìṣe o kò sì tọ́ nítorí hadith eléyìí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde pàànàbì sallallahu alaihi wasallam sọ pé la tushaddu rihal illa ila thalathati masajid a kì í di gàárì ẹsìn láti lọ́jọ́ sìn níbi kankan àyàfà àwọn mọ́sálásí mẹ́ta yẹnni kí n tí ó bá mọ ọrìnrìn àjò ikú à ń lọ sin lọ́ọ̀ níbi kan ó sì gbọ́dọ̀ jẹ́ pé ọ̀kan nínú mọ́sálásí mẹ́ta yìí ni àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́sálásí àdúgbò yìí ti tó mọ́sálásí tó wà ní òlu yìí ti tó láti sin lọ àmọ́ pé àwọn adigbádagbọ̀n àwọn agbẹ̀yàn agbọ̀kú mọ́sálásí kan bẹ́ẹ̀ bóyá ní Cambodia bóyá ní Cameroon àbíbì kan kìíní kan kọ́ọ́lá ikébi kan lọ́wọ́ ń lọ ọ́ adigbadagba ọmọ sanwó tíkẹ́ẹ̀tì ikú ń lọ ọ́bì kan ọ̀ ń tara rẹ̀ jẹ ni. àyè mẹ́ta yìí péré iná la Nabi sallallahu alaihi ló sọ pé alẹ́ ìrìn àjò láti lọ sẹ̀sìn mbẹ́ ó náà ní al-Masjid haram mẹ́sàlásì Maka alápọ̀nlé wal-Masjid al ẹlẹ́ẹ̀kejì ó náà ní mẹ́sàlásì Baitul Maqdis tó wà ní Jerusalem Baitul Maqdis bákan náà lẹ́kẹta masjidi hada masalasi mi yìí anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn àyè mẹ́ta yẹn láàlẹ́ ìrìnrìn àjò lọ láti lọ́ọ́ sọ̀kọ́ afẹ́sìn lọ torí ẹ̀ bọ́yá ẹ̀ẹ́tìkáàfù ló fẹ́ ṣe o ọwọ́ akólu yín ọwọ́ mọ́tò òdòdúkọ̀ lómi oní masalasi kan wà ń bẹ̀ bẹ̀ ló ti fẹ́ lọ ṣe ẹ̀ẹ́tìkáàfù tí èsè mẹ́kà tí èsè mẹ́dínà tí èsè bẹ́tẹ̀l mọ́kìdẹ́s a ò sẹ́lọ̀ pẹ̀lú ìrìn àjò yẹn nítorí kò ṣe ni pé masalasi àdúgbò yín masalasi ìlú yín ibẹ̀ náà ni kò ti ṣe ẹ̀tìkáàfù yẹn ìgbà tó ti lówó tó fi lé lọ Mẹ́kà àbí tó fi lé lọ Mẹ́dínà àbí tó fi lé lọ Baitul Maqdis kí lọ́ wá wá lọ sí mọ́sálásí ìlú mi mọ́sálásí ìlú mi ìletò mi tó wọn wọ mọ́tò lọ bẹ̀ eléyìí òfin àwọn àìgbé a ò gbọ́dọ̀ rìnrìn àjò lọ sí Mẹ́dínà nítorí pé a fẹ́ lọ bẹ̀ sàrí ànábi sallallahu alayhi wasallam wò ṣùgbọ́n a lọ sí Mẹ́dínà ni pẹ̀lú ẹ̀mí pé a fẹ́ lọ sí sọláàt ní mọ́sálásí ànábi Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé sọláàtì ẹyọkan tá a bá ṣe níbẹ̀ ó ní ládẹ ẹgbẹ̀rún sọláàtì tá a bá ṣe níbòmí tá a bá wá ṣe sọláàtì tán kò bẹ anabi sallallahu alaihi wasallam o nítorí òfin tó sọ pé tẹ̀lé nǹkan ìdájọ́ ń náà ni ọgbà ńgbà tó sì pọ́tọ́ ká lọ sí Mẹ́dínà nítorí àníyàn àti lọ́ọ́ ṣe a bá anabi nínú àwọn àpẹẹrẹ àmì ìgbénitayẹnu àlà tó wà fún apá kan nínú àwọn mùsùlùmí nípa ànábì sallallahu alayhi wa sallam ó náà ní wípé apá kan nínú wọn lérò wípé lásán kọ́ ìní sọ̀láàtì ẹyọ kan nínú mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam ńlọ́lọ́lá ju ẹgbẹ̀rún sọ̀láàtì lọ. àyàfi nítorí pé sàárì ànábì sallallahu alayhi wa sallam ó ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ronú wípé sàárì ànábì ló fà ló fi jẹ́ kí tó bá ṣe sọ̀láàtì nínú mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam wàá gba ẹgbẹ̀rún ládàárú sọ láti bẹ́ẹ̀ àṣìṣe lélẹ́yìí ọ̀ mọ̀ ipá anabi ti sọ bẹ́ẹ̀ ṣáájú kánabi ò tó kú ni lẹ́yìn náà ta ló sọ fún yín pé nínú mọ́sálásí ni wọ́n sin anabi sallallahu alayhi wa sallam sí so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin nínú àwọn àṣìṣe eléyìí táwọn èèyàn tún ṣe nípa tauhid eléyìí tó jọ́ra yẹn lórí wa pé jìnnà sí òun ni mímọ lọ bá àwọn alágbègbà àwọn oníyẹ̀wò àwọn aláwo eléyìí tako tauhid mùsùlùmí ò sì gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé ń bẹ nínú tí máa hu ìsìláàmù èèyàn dànù tégbòtégbò ó wá nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ tó gúnrégé láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀n ata arrafan aw kahinan fasaddaqahu bima yaqul faqad unzila ala Muhammadin sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá níyàwó kan tàbí alágbègbè kan tó sì gbàgbọ́ tọ́gba tó wí gbọ́ anábì ló ti ṣe kèfèrí sí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún un talẹ́ni náà nínú wa tó wù láti ya kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá ti sàánú rẹ̀ tó ti ṣe ọ́ ní mùsùlùmí ọlọ́ndàkùnmọ́ yà wà ní kèfèrí ọlọ́wọ́n bá tún sọ nínú suratul Baqara àyà kejìlélọ́gọ́rùn ó ní wa ma kafara Sulaymanu walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as mímọ̀ nípa adán àmà yani ní kèfèrí bákan náà ọlọ́wọ́n bá tún sọ nípa àwọn ẹni tó ń lọ kọ́ nípa rẹ̀ ó ní walaqad alimu lamani ishtarahu ma lahu fil akhirati min khalaq wala bi'sa ma sharu bihi anfusahum law kanu ya'lamun àwọn náà ti mọ̀ pé ẹni tó bá lọ kọ́ nípa adán kò ní nǹkan kan tí ó jẹ́ lérè tó bá di lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam torí ọ̀dọ́ wa jẹ́ mọ́ nítorí ọ̀dà ni ẹja kọ́ nítorí ọ̀dà kájínà sí bákan náà nítorí ọ̀dà ni ká tẹ́gbà rẹ̀ lẹ̀ ohun tí ọ̀dà kàkàgbà rẹ̀ kó lẹ̀ pátápátá ọ̀dọ̀wọ́ rẹ̀ wọ́n mùsùlùmí kọ́ sọ́ra fún àlọ́ bá wọn aláwo àwọn ìyàwó àwọn alágbègbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àlùfáà nítorí pé gbogbo nǹkan yẹn pátápátá máa sọ̀yìn àti kèfèrí ni kọ́ làwọn bá kọ́ mọ́ yàwá ní kèfèrí ẹni tó ń bẹ láyé lọ́lọ́wọ́n bá máa dánwò àdánwò tẹ́ sí nítorí pọ́lọ́n fẹ́ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ ni lọ́nà tó ṣe pé wàá wá pàdé ọlọ́run tó bá dijọ́ pé ní alùpùpù lẹ́ni tí ò sẹ́sẹ̀ kankan mọ́ lọ́rùn rẹ̀ torí àwọn àdánwò àrélù àjálù eléyìí tọ́lọ́run bá ti ní kó ṣẹlẹ̀ sí ọ láyé ọlọ́run ti fi gbọ́n àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ nù ó ti fi gbọ́n àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ nù ó ti fi gbọ́n wọn nù ó ti fọ̀ wọn mọ́ dànù ọ̀wọ́ àwọ̀ abọ́lọ́run lẹ́ni tí ò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ mọ́ ọlọ́run kó ṣàánú wa tí wọn bá sọ pé tádàn wọn bá ti kàn àfi kọ lọlé kọ lọlé oníyẹwò kọ lọlé àwọn alágbègbà kọ lọlé adáǹsẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn bá wò kíní ṣẹlẹ̀ talẹni tó náwó aburú sí ọ bó ló ṣe jẹ bẹ́ẹ̀ ìwọ náà tọwọn fáwọn tó lọ bá inú àdánwò tiwọn náà lọ lọ bá wọn àwọn kọ́ ló sì fi sí ọ ọlọ́wọ́n bá ló fi sí ọ àwọn ò lè mú kú ọlọ́wọ́n bá tó fi sí ọ ló lè mú kú ọ wọn yóò kó bẹ́sìn rẹ yóò sọ ọ tí ò lẹ́sìn máa agbákan nínú àwọn èèyàn wọn là mọ báwo la sì lè dá àwọn alágbègbè àmọ́ báwo la sì lè ma àwọn oníyàwó dáadáa ọ dá ọmọ mọ náà kọ́dà àwọn afọ́jú dá ọmọ à ń bọ̀sibọ́sì wọ́n tó lójú lágbárí ọlọ́run ọba ẹlẹ́dàá ló lágbára gbogbo ẹni tó yàtọ̀ sí ọ̀lẹ́ni torí délé àwọn alágbègbè àwọn oníyàwó àwọn aláwo àwọn náà lẹ́rìí tí wọ́n máa sọ̀rọ̀ tó ṣe pé ẹlẹ́màmà tó máa rẹ̀ ti bí à ń pọ̀fọ̀ bí à ń pọ̀ bí kìnnìkan àwíṣẹ́ àwí gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfọ̀sẹ́ tó gbogbo orú eléyẹn àwọn ẹni tó máa ń wíru rẹ̀ àwọn náà ni wọ́n ń pè ní àwọn aláwo àwọn oníyàwó bóyá omi ló ń lò bóyá ìpẹ̀ lòún tẹ̀ bóyá yàrin lòún ń lò àbí àtẹ́lẹwọ́ ló ń wò ní ìràwọ̀ ló ń wò ọ̀pẹ̀lẹ̀ ló máa ń dà sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ṣe pọ́rọ̀ ní títọrọ tó máa béèrè orúkọ ìyá rẹ̀ àwọn aláwo nìyẹn tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ sọ́ra fún wọn jìnnà sí wọn nínú àwọn àṣìṣe eléyìí tó máa ń ṣẹlẹ̀ òun náà ni báàfù aqidatil wala'i wal bara òun náà ni pé ẹni tó ní ṣe pẹ̀lú pé ká bá mùsùlùmí lẹ́ni tó nífẹ̀ẹ́ mùsùlùmí dáadáa nítorí jíjẹ́ mùsùlùmí tó jẹ́ kó sì jẹ́ ni tó ṣe pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú kèfèrí nítorí kèfèrí tó jẹ́ ẹ̀rí pé àgbọ́yé yìí ó ti lẹ púpọ̀ láàrin àwọn mùsùlùmí ọlẹ púpọ̀ láàrin wọn sáwọn mùsùlùmí sọ onífẹ wọn sọ fẹ́ràn àwọn mùsùlùmí sọ jẹ́ni tí ń bá àwọn mùsùlùmí ṣe bá yí àwọn ọ̀rẹ́ rẹ wà àwọn mùsùlùmí ló kún àbí wọn náà ó kúkú fi nǹkan yàtọ̀ ó fi nǹkan yàtọ̀ sí káfìrì tó ṣe pé àwọn rẹ̀ gbogbo àwọn tó sí àwọn tí mùsùlùmí ni Sọ èèyàn gẹ́gẹ́ bó sì ṣe jẹ́ pé ẹni tí kì bá ti ṣe mùsùlùmí kì í sọmọ ẹ̀yà rẹ̀ kì í sọmọ ẹ̀yà rẹ̀ ámbọ̀sibọ́sí pa àwa àwa àwa lọ bá pàdé nínú ọkàn rẹ̀ ọgbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí báyìí torí ẹ̀ eléyìí ni ìlànà àwọn ànábì ọlọ́run láti orí ànábì àkọ́kọ́ tó fi dórí ànábì gbẹ̀yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí pa àwọn ànábì ọlọ́run wọn ìbá àwọn kèfèrí tó wọn èsì ìfẹ́ wọn sọ́dọ̀ kèfèrí tó bá jẹ́ pé islam tó sọ pé ká fẹ́ràn rẹ̀ lódì wọn bí ti ṣe ń tẹ̀lé tọ́lọ̀ ká kórìíra rẹ̀ lódì wọn bí ti ṣe ń takò tọ́lọ̀ yẹn ni pé a gbọ́dọ̀ kórìíra mùsùlùmí tán a gbọ́dọ̀ ti mùsùlùmí dànù tán ọ fẹ́ràn rẹ̀ lódì wọn bí ṣe ń tẹ̀lé tọ́lọ̀ wọ́n sì kórìíra rẹ̀ lódì wọn bó náà ṣe ń takò tọ́lọ̀. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله nínú àwọn nǹkan táwọn èèyàn tó ń ṣe láṣìṣe nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú at-tauhid òun náà ní pé lónìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àgbẹ̀kẹ̀lé tí wọ́n ní sọ́lọ́ ó ti lẹ púpọ̀ ọlẹ̀ pátápátá sí àgbẹ̀kẹ̀lé tí wọ́n ní sí èèyàn ẹgbẹ́ wọn ọlọ́wọ́n bá nìkan ló lè ṣe ṣùgbọ́n èèyàn mélòó ló gbẹ́kẹ̀ lọ́lọ́ ọlọ́wọ́n bá nìkan ló lè bá níyanjú ẹ̀ èèyàn mélòó ló gbára ti ọlọ́run á rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kàkà kí wọ́n gbẹ́kẹ̀ lọ́lọ́run wọ́n máa sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó ni wọ́n á máa fi gọ̀gọ̀ wọ́n fẹ́ fi fa nǹkan tó jìnnà sí wọn eléyìí tó ń bí ọ̀pọ̀lọpọ̀ àìdá tó ń bí ọ̀pọ̀lọpọ̀ aburú lórí ara wọn àti lórí ẹlòmíì láwùjọ ọlọ́run bá sì ti sọ fún wa nínú alukur'ani alápọ̀nlé ó ní wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin olúwa ẹlẹ́dàá yìí ni kẹ́ ẹ bá dúró sẹ́yìn bá jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká bọ́ lọ́wọ́ bá dúró lódodo ká jẹ́nà sí gbogbo nǹkan tó lè sọ wá dẹni tó ṣe é pé kọ́ bọ́ bá dúró nínú àìbọ́ lọ́wọ́ bá dúró òun náà kéèyàn ọmọ kọjú mọ́sẹ́ kọ́mọ kọjú mọ́sẹ́ tiẹ̀ kọ́mọ bàrà káyé bí ti ṣe ń tilé eléyìí bọ́ sílé eléyìí bí ọmọ tẹ́wọ́ sí eléyìí yóò sì tún máa dọ́gbọ́n gbowó lọ́dọ̀ eléyìí oríṣiríṣi four one nine four one nine lóríṣiríṣi láyé ibìkan náà láàrin ìṣẹ́jú márùn yóò sì kúrọ́ fìyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ọ̀rọ̀ rágàdì rágàdì gbogbo ẹ̀ pẹ̀lú èrò pé bẹ́ẹ̀ òun rò ó gbà lọ́wọ́ kálukú wọn. so gbogbo eléyìí ọ̀nbẹ nínú pọ̀ bọ́lọ̀ ọba dúró kí ló sọwọ́ rẹ kí ló sojú rẹ kí ló sẹsẹ rẹ sí bọ́lọ̀ fún ọ lálàáfíà wọn náà lọ kọjú mọ́sẹ̀ tó bá ṣe pé ẹni tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ tó fẹ́ lo gbájú ẹ̀ òun náà bá kọjú mọ́sẹ̀ tiẹ̀ kí ni wọ́n rò kó lè rí gbà lọ́dọ̀ rẹ̀ torí di ẹlẹ́yìn ká bọ́lá wọn bá dúró nípa apá bíbá dúró kó ní kálukú ọgbájúmọ́sẹ̀ rẹ̀ kó kọjú máa kó sì máa bẹ́ lọ́ǹtì. bákan náà nínú àwọn àṣìṣe táwọn èèyàn ṣe òun ni al-ghuluw fil qubur mímọ gbé àwọn sàárè ìta yẹnu àlá wọn àwọn sàárè ìtẹ́rí yẹn ilé lọ́jọ́ fẹ́ni tí wọ́n bá ti gbé sínú rẹ̀ kọ̀ wá kù láyéláyé ká máa gbé àwọn sàárè ìta yẹnu àlá wọn nínú àwọn ọ̀nà táwọn èèyàn sì máa gbà sí àwọn àṣìṣe yìí òun náà ní kékeré yẹn ó kú kọ́ máa sọ kí ẹ o ní bàbá tó kọ́ mọ́ṣáláṣí kò síbi tá a sì sí junú mọ́ṣáláṣí lọ aa níbi ọ̀bá ti àá sí nǹkan mi ó yẹ ká sí sínú mọ́ṣáláṣí tí mo lọ kọ́ eléyìí ń bẹ nínú àwọn àṣìṣe ìdí inú tó fi rí pé ó ń bẹ nínú àwọn mọ́ṣáláṣí tó ṣe kí wọ́n òkú sínú rẹ̀ tí wọ́n bá fi lè sin òkú sínú mọ́sálásí bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ni pé ká wú o lópin ìgbà tó ṣe pé mọ́sálásí ti síwájú ẹ̀ tó bá ṣe pé sàárè ni wọ́n ti kọ́kọ́ sin síbẹ̀ kó tó kọ́ mọ́sálásí lé lórí ọ̀ràn àyàn ni ká wú mọ́sálásí yẹn dànù. ẹ wá rí i pé ńgbà tí wọ́n bá sin òkú sínú mọ́sálásí <clears throat> wọ́n mọ̀ á lérò ìgbé àlùbáríkà ń bẹnu mọ́sálásí yẹn torí bàbá tí wọ́n sin sínú ẹ̀ torí èèyàn alágbájá kan tí wọ́n sin sínú rẹ̀ a'udhu billah ọ̀nbẹ nínú àwọn mọ́ṣáláṣí tó ṣe kékeré sẹ́nu mọ́ṣáláṣí ni wọ́n sin òkú sí ṣùgbọ́n ti ya àgbàlá kan níwájú mọ́ṣáláṣí gangan àgbàlá yẹn òun àti ògiri mọ́ṣáláṣí wọ́n kọjú síra wọn báyìí ni àlàfo tí wọ́n ń bẹ láàrin ògiri mọ́ṣáláṣí àti àgbàlá yẹn ni wọ́n wá ń sin òkú sí lọ ọ́ á dàbí ẹni pé gbogbo ẹ̀tọ́ àánú mọ́ṣáláṣí àwọn sàárè yẹn ni wọ́n ń bọ a'udhu billah sèrú eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ ikíkẹ́ ewu gbogbo òkú yẹn kú bẹ́ẹ̀ kẹsì lẹ́bù ilẹ̀ yẹn kọ́ lẹ́bù kẹsẹ̀ masalasi kí masalasi kó gbogbo ilẹ̀ yẹn mi kí kálukú simi gbogbo nítorí sọ́ni dọ̀sẹ́bọ ìsìláàmù le wa jìnnà si. i. wọ́n á ti ọjẹ́ inú rẹ̀ inú náà tí nínú àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe lágbọn bíi òun náà ní kókó ọmọ ti kúta èkó ká ti sin káwa máa kó búlọ́ọ̀kù bó á kó búlọ́ọ̀kù sọ̀ráǹdì rẹ̀ àwa máa lẹ kíní sìrámìkì táìs á máa lẹ mọ́sárì rẹ̀ eléyìí tá ń bẹ̀ wá tá ń bẹ̀ wá ẹ̀yin ẹsẹ̀ lẹ̀ sí yàrá rẹ̀ kó tó di kó kú tẹ́lẹ̀ ebi ọpọlọpọ nínú àwọn ẹni nle lẹ táìsì wọn wọn ti wọn wọn kàn rí ni táìsì kan á rẹ yín ó yàtọ̀ sí pọ́lọ́ wọn bá ṣe lé wọ̀ wọn nítorí pé lùtà àwọn máa jókòó gbé ńgbà tó ṣe kó ń regbè lọ́pọ̀lọpọ̀ àbùrọ̀ á jókòó gbé àbùrọ̀ jókòó gbé kí lè fẹ́ kó kú ṣe bákan náà kókó òkúta ìkú kámárẹ́ símẹ́ǹtì èèwọ̀ ni inú gbé sáré ìtayẹnu àlànà àgbọ̀dọ̀ rẹ́ sáré símẹ́ǹtì. lábẹ́ òfin ọlọ́wọ́n bá ti wá tá a bá ti sìn sínú sàárè rẹ̀ èèpẹ̀ tá a wà kó mbẹ̀ tá a gbé síbẹ̀ yẹn iná là á dàbò á kàn rọra gbé pẹ̀ sókè díẹ̀ tí ó ma gẹ́gẹ́ bíi kí màlúù ni lọ́nà tó ti pẹ́ ni tí máa ń bọ̀ yọ mọ̀ pé sàárè lélẹ́yìí tí òfin ní tẹ̀mọ́lẹ̀ nínú pé sàárè ta ẹnu àlà rẹ̀ jẹ̀mọ́ òun náà sára sàárè wípé bàbá wa ìyá ni tá ń bẹ̀ wá ká inú gbèsàárè tayọ ẹnu àlà ni ilé tí anabi sallallahu alaihi wasallam ń kọ fún wa nínú gbèsàárè tayọ ẹnu àlà òun náà ní kébi tá a sìn òkú wá sí àwọn abẹ àwọn ẹni tí ń ṣiṣẹ́ mọ̀nàmọ́ná kí ẹ bá ní fa gílóòbù kan bẹ kí bàbá ọmọ fi ríran níbo ń bẹ nínú sàárè eléyìí inú tayọ ẹnu àlà ni a gbọ́dọ̀ dán wò tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀mẹ́tì agbésáré ìta ẹnu alárẹ̀ ya nù nǹkan tí máa ń ba tawhid jẹ́ a sì ti mọ̀ pé láìsí tawhid kò sọ́nà tá a lè gbàdá àlìjánà kọ́lọ̀ wọn bọ́dá kókó sí èmi pẹ̀lú yín lọ́mọ àlìjánà. nínú àwọn àṣìṣe ọ̀ràn yẹn ká jìnnà sí náà ni ó tọrọ a yóò dé mádìí yóò dé mára yóò so mápá yóò so málé inú gba tí wọ́n ń pawó sí wọ́n ó so mọ́mọ́tò gbogbo ẹ̀ lóríṣiríṣi àtọ́jẹ àtọ́lá àfi àlésójú kó tó di kún ajáde ńlé lójoojúmọ́ gbogbo eléyìí máa bá tawhid jẹ́ ni jama sẹ́ẹ̀rù pé gbogbo nǹkan lè sọ̀yàn ẹni tọ́lọ́wọ́n bá sọ̀yàn wọn ò lè sọ̀yàn torí gbogbo bó ṣe di gbogbo ẹ̀ náà mára nu tó de gbogbo ẹ̀ mára tó de mápá tó de mẹ́sẹ̀ tí kò sì tún mú ọ lọ tó tó ń tògùn lára sí ọ̀rẹ́ láì tontori di ẹlẹ́yìí tádánwó ọba tó sí ọ níta tádánwó ọba si ọ tontonde lára náà làdánwó tó si ọ. torí di ẹlẹ́yìí àwọn nǹkan yẹn máa ń bá tọ̀hídì jẹ́ ni ẹjẹ́ àjìnà àti ń gbọ́ tipẹ́ ni téèyàn bá kú ó lè yàn ní sóríire láéláé ọlọ́dà kò lórí bákan náà nínú àwọn nǹkan tó tún jẹ́ àṣìṣe tó máa ń wáyé àwọn èèyàn nípa ó náà ọ pọ́jọ́ báyìí àìwẹ̀ kẹ̀kẹ́ ọjọ́ báyìí àìrìnrìn àjò ìgbà báyìí àìjáde o àìrìn kẹ̀kẹ̀kan ìyàwó àtọkọ gbọ́dọ̀ fi wẹ̀ ọṣẹ kan tẹ́ máa ń fọṣọ ẹ̀ gbọ́dọ̀ fi gbogbo eléyìí sọkúsọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ parí wọ́n máa sọ ni pé wọ́n lọ kò sẹ́ni tó lè mú rere wá wọ. èmi ọ̀gbọ́ngbọ́n kan sì lágbára kan lẹ́yìn tó bá fún ولا يدفع الشر إلا أنت ولا حول ولا قوة إلا بالله eléyìí jẹbi tá a dùn sí lónìí a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi lórí àwọn àṣìṣe eléyìí táwọn èèyàn ń ṣe nípa tawhid eléyìí tí ó sì yẹ kó jẹ́ bẹ́ẹ̀ káwọn arántí pé nínú àwọn nǹkan eléyìí tọ́lọ́ fi pa wá láṣẹ tó sì jẹ́ abala kan nínú àwọn nǹkan táwọn máa fi jọ́sìn fọlọ́n tọ́lọ́ wọn bó fi máa ṣàánú wa òun náà ní ká pọ̀ ní mímá ṣàṣàlátù kọga wa síwájú ẹ̀dá anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam pàápàá jùlọ ní òru àti ọ̀sán ọjọ́ jumu'a gẹ́gẹ́ bí àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ bó ti ṣe tọ́ka sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ألا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا ولنا فيها صلاة إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين